assalamu alaikum wa rahmatullahi wa barakatuh adáwọ̀pẹ́ fún ọlọ́wọ́n bá àtọrọ ìkẹ́gẹ́ fún anábíwa muhammad sallallahu alaihi wa alihi wa sallam ọlọ́wọ́n bá tí ó tún kádàrá nínú ọlá nínú àánú rẹ̀ tó tún ní kí a mọ̀ pàdé lónìí lórí àkọ̀tún ètò yín ètò wa ètò alìfìdáyà eléyìí tí ó ń dé sí etí gbọ́ yín látòrí ìkànnì àdàbà eighty eight point nine fm tó kalẹ̀ sí ìlú ìlaramọ̀tún ní àkúrẹ́ olóyìnbẹ̀kùn èmi ọmọ ìyá yín abu ayman aláàsálí ló tún ti wà nílé agodo báyìí láti mọ tukọ̀ ìtọ̀ ọ̀hún lọ abẹ́lọ́wọ̀n ọba subhanahu wa ta'ala gbogbo ilé tí a ti ń wí láti ìwáṣẹ̀ kí ọlọ́run ọba àlékọ́lá kó fi sínú mizan hasanat ẹnìkọ̀ọ̀kan wa àti àwa tí à ń wí àti àwa tí a ń gbọ́ kọ́lọ́mọba àlékọ́lá kó jọ kó dákun kó ṣàánú wa kó jọ kó jẹ́ ká bá níbi tá a ti lérò pa ti bá lọ́jọ́ tí ó ṣe wípé owó àti ọmọ tí a tọ́ síbi tọ́lọ́hún tí ò ní sàǹfààní owó tí a ò ná sójú ọ̀nà tọ́lọ́hún tí ò ní sàǹfààní illa man atallaha bi àti gbogbo ẹnikẹ́ni tó bá wá sọ́dọ̀ Ọlọ́run ọba pẹ̀lú ọkàn tí ó mọ́ àbẹ́rẹ́ wọn bá subhanahu wa ta'ala kọ́lọ̀ wọn bá àlékọ́lá kó ṣe ọkàn ẹnì kọ̀ọ̀kan wa kó ṣe ní eléyìí tó mọ́ nínú àwọn ọkàn ibrahim ti arhamar rahim a sì kíra wa kú àsìkò ọdún a sì tún bẹ lọ́wọ́n bàbá kan náà kọ́lọ̀ wọn bá àlékọ́lá kó jọ kí ó jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kó jẹ́ ká ṣe láyé kọ́lọ̀ mọ́ ṣe léyìí ní àṣedágbére kọ́lọ̀ kó jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún ní orílẹ̀ ìpẹ́ ẹ̀yọ́mọ̀ yàrá nínú ilé à ń tẹ̀síwájú lórí agbọ́nrin eléyìí tó ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú àṣàfáà òun náà ni àìpẹ́ à ń sàlàyé nípa ọ̀rọ̀ tí ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tí wọ́n sọ pàápàá jùlọ nínú ẹgbà hadith àfáwà Abu Huraira eléyìí tí ó wà ní àkọsílẹ̀ ní tírà àfáwà Imam Bukhari wípé ìdààmúdààbò eléyìí tí ó bá kó wá gbọ́dọ̀ gbọ́dọ̀ tí a mọ̀ tá a mọ̀ lọ tá a mọ̀ bọ̀ tá a mọ̀ lọ tá a mọ̀ bọ̀ kí a ní rójú tó ọ̀rọ̀ ara wa àwa ń ṣàlàyé wípé lílọ bíbọ̀ wa kò ní gbò kò ní yẹ̀ ní tí ó máa lọ láàrin ìletò kan lọ́dọ̀ àwọn ànábì sí ìletò míì sọ́dọ̀ àwọn ànábì míì tá a dẹ̀ tún ṣàlàyé fún wa wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí nínú àwọn nǹkan tó yẹ wípé láṣà kàánà òhàdì kò sí èméjì inú wípé àwọn nǹkan wọ̀nyí yóò ṣẹlẹ̀ torí pé kí ni o kò sẹ́ni nǹkan tó sọ fún abẹ́ ju ànábì Muhammad sallallahu alayhi wa sallam ká mọ́ sí gbàgbé nípìlẹ̀ wípé àti kà á sí etí ara wípé ọlọ́run ọba àlékọ́lá sọ fún aráàlú kan ní kẹrin wípé àmọ́ yẹn ti kọ́ àlè hawa in huwa illa wahyun yuha kò sí nǹkan tá ànábì sọ lásán láwọn sọ láti inú ìfẹ́ ẹnu ara rẹ̀ ṣùgbọ́n kò ní sọ kankan àbí kó jẹ́ wípé ìmísí ni àwọn nǹkan wọ̀nyí láti ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ìyẹn ló sàn ọlọ́run ọba gbogbo àwọn ànábì ọlọ́run ọba tá a ti kàí látòrí Nuh tó fi ànábì wa Ibrahim náà ni wọ́n mọ̀ ṣe kínú òun ni wọ́n máa ṣe àwíjàre ọ̀kan àbí méjì pé àwọn ò tó bẹ́ẹ̀ lẹ́yìn wá gba náà tàbá kúrò dà náà duwa Ibrahim nabi sallallahu alaihi wasallam sọ wípé súnmọ́ yẹn zàbù náà ila Musa lẹ́yìn náà a tún á lọ sọ́dọ̀ ànábì Musa sallallahu alaihi wa alihi wasallam kí ọlọ́run bá àlekọ́lá kí ó tún bá ṣàlékún ìkẹ́ ìbẹ̀rẹ̀ fún ànábì Musa àti gbogbo àwọn ànábì ọlọ́run bá kátákátá fayadkuruna min awsafihi ma yaqtadi an yashfa' wọ́n ní àwa èèyàn àtún wa máa sọ fún ànábì musa pẹ̀tọ̀ ìdá ànábì musa òórí egun tá a kó sí òórí dààmúdàbò tá a lórí rẹ̀ yìí ó wá bá sípẹ̀ lọ́sọ̀dọ̀ ọlọ́run ọba àlejòọlá kó tiẹ̀ dájọ́ tó bá tiẹ̀ dájọ́ ẹni tí ó wọná kó wọná kó sinmi ẹni tí ó wà lìjẹ́ náà kó wà lìjẹ́ náà kó sinmi bó tilẹ̀ jẹ́ wípé kò sí sinmi nínú iná ṣùgbọ́n nítorí wípé haul ìdààmúdàbò eléyìí tí ó mọ bá ẹ̀dá ní ọjọ́ ìgbéra kìámọ̀ lórí ìnàró nínú oòrùn tó lágbára tí ó yẹ pé kálukú ní ó mọ lùwẹ̀ nínú ogun ara rẹ̀ bí iṣẹ́ ibi kálukú bá ṣe tó òun náà ni ogun ogun rẹ̀ ó sì mọ pọ̀ tó àbẹ́lọ́wọ́n bá àlekọ́lá kọ́lọ́wọ́n bá àlekọ́lá kó dòòlà wa lọ́jọ́ náà kó sì mọ dòòlà wa ní gbogbo àyíká àyíká bá wà ìrahàmọ́tìhí yà àràhàmọ́rọ́hìmí a wà máa lọ a máa bọ̀ lẹ́ni tí ó mọ rọ́kìríkà ọ̀dọ̀ àwọn ànábì kan síbòmíì ànábì míì síbòmíì kálukú ní ọmọ ìyẹrí ànábì wa Musa nígbà tá a bá dọ́dọ̀ ànábì Musa a sọ fún yí pé tọ̀ ilé ànábì Musa ọlọ́run ọba àlékọ́lá ó kẹ́ ọ ọlọ́run ọba àlékọ́lá ó bá ọ sọ̀rọ̀ ní ń gẹ́rí hijab ọlọ́run ọba àlékọ́lá bá ọ sọ̀rọ̀ ní fèkéètè láìsí pé bóyá ẹnìkan kan wà láàrin ìwà àtọ́lọ́run ọba àlékọ́lá tó ń fi ọ̀rọ̀ náà tó ń fi rán jíṣẹ́ sí ọ ọlọ́run ọba àlékọ́lá bọ́ ọ sọ̀rọ̀ kẹ́ pé òun gbọ́ báyìí tí si alagata alágàtà láàrin gbígbọ́ títí ẹ àti sísọ ti ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n ànábì musa yóò sì kí ni o ló kọ̀dámà ìtìzáàr wípé à òun náà ti pààyàn rí òun pààyàn sí pé ọlọ́run ọba àlékọ́lá kò pa òun láṣẹ láti pa wọ́n ní ẹni tó pa ẹ̀ òun náà ni alkipti eléyìí tí ó ń bá israelite kan jà nígbà tí ọwọ́ israelite yẹn tí ọwọ́ kírísítì yẹn wá dùn israelite yẹn ọmọ israeli yẹn wá pèpè anabi musa gẹ́gẹ́ bí ọlọ́run ọba àlekọlá bó ṣe sọ fánú alukóránù kẹrin so ọmọ israelite yẹn wá ó pèpè anabi musa gẹ́gẹ́ bí ọlọ́run ọba àlekọlá bó sọ fánú alukóránù kẹrin fún àkàzà hó musa fàkọ̀dọ̀ àlè ni ọlọ́run ọba àlekọlá wá sọ fún ayé pé anabi musa ó kàn fẹ́ lájà wípé ìwọ sún lásán fàákàzàhù musa ọmọ kíptì wà di pé ìṣẹ́ kan tí ànábì musa fẹ́ fi làjà ìṣẹ́ kan ló bá tó bá bọ́ sálì kìámọ̀ wọ́yẹ̀ nọ́fṣìl kíptì ó náà ni ẹ̀mí arákùnrin tàǹkì ní àlè kíptì ilé tí ó bọ́ nígbà tó àti ọmọ ìsírẹ́lì kan tí wọ́n ní aáwọ̀ ẹ̀rí eléyìí òun náà ni ànábì musa òun náà ni yóò sọ fún wa nínú àwíjàre pétọ̀ èmi tí mo ti lẹ́mìí ẹnìkan lọ́rùn ní màá tún sọ pé mo fẹ́ bọ́ta mo fẹ́ wá ṣìpẹ̀ fún gbogbo ayé lónìí èmi ò tó bẹ́ẹ̀ o ẹ̀yìn ẹrúsìn ọlọ́run ọba ẹ wo àwọn ànábì ọlọ́run ọba gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí kálukú ń kà fún òun fẹ̀síwájú ọlọ́run ọba yìí zùnúbùn màdùdà zùnúbùn màdùdà ẹ̀ṣẹ̀ téèyàn lè kà ní one two three ni ò sí ẹ pé kò sí kankan nínú àwọn ẹ̀ṣẹ̀ táwọn ànábì ọlọ́run ọba àlékè ọlá ń dákọ̀ yìí tí ó tó ọmọ níka ọwọ́ o sẹ́wọ̀n kọ́ ọmọ níka ọwọ́ márùn-ún ni kò sí kankan náà àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí táwọn ànábì ọlọ́run ọba àlekọ́lá ń kọ̀ dáná ẹ̀tì záàdù pé àwọn ò lè torí ẹ̀ lọ sípẹ́ fún wa tó àwọn ẹ̀ṣẹ̀ tó yẹ pé a lè kà ní one two three ení ìjẹta a lè kà wọ́n jẹ̀mọ́ mùsùlùmí àlìjẹ́nà tá a fẹ́ wọ̀ òun náà làwọn ànábì ọlọ́run ọba yìí náà fẹ́ wọ̀ o ẹ wá wo nǹkan ẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ tẹ́lómi ti dá lónìí ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ tẹ́lómi ti dá ẹwọ̀ ọ̀pọ̀lọpọ̀ irọ́ tẹ́lómi ti pa ẹwọ̀ ọ̀pọ̀lọpọ̀ èké tẹ́lómi ti ṣe ẹwọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹ̀yìn tẹ́lómi ti sọ ọ̀pọ̀lọpọ̀ zìnà tẹ́lómi ti ṣe láyé zìnà tẹ́lómi ṣe láyé gbogbo tí Dangote ò lè kó tán abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kó ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó sì forí tì wá kó tó ti pa jáde láyé gbogbo àwọn anábì ọlọ́run báyìí kálukú wọn kó wá wọn náà ní òmò yẹrí pé a mi ò lè dánwò èmi ò tó bẹ́ẹ̀ láti pẹ̀ fún gbogbo ayé lónìí wọ́n ní tàbá tó wá kúrò dáàmẹ́ bí Musa àtún wá lọ sí ọ̀dọ̀ ànábì Isa alayhi salatu wassalam tàbá tún dé ọ̀dọ̀ ànábì Isa wọ́n ní fàlàyé tẹ́sùn bí ṣe wọ́n ní òun náà ní ṣe kíni o kò ní mú àwùjáde kankan wá láti yòhílù ìlàmọ́lù aláàmọ̀kọ́mọ̀ wọ́n ní ṣùgbọ́n yóò tún darí wa sí ọ̀dọ̀ àwọn tó tún ju òun lọ nínú ipò ní ìgbà ànábì ọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala fọyàkúù wọ́n ní òun ní wà sọ wípé izhabu ila muhammad izhabu ila muhammad allahu akbar allahu akbar anabi isa òun ní wà sọ fún apétọ̀ ẹ̀yin èèyàn wàhálà tẹ kó sí lónìí ẹ lọ bá muhammad abudun gúfèrò láhù ma taqaddama min dhanbi torí pé muhammad tí a wí anabi muhammad abudun ẹrú kan ni gúfèrè ọláhù máa takọ́ dàmà mí ìgbàmbì yìí ọlọ́run ọba àlékọ́lá ó ti forí àwọn ẹ̀ṣẹ̀ tó dá sẹ́yìn ọlọ́run ọba ti forí rẹ̀ jìn wọ́n máa ta akọ̀rọ̀ àwọn ẹ̀ṣẹ̀ míì tí ò tí ì dá ọlọ́run ọba àlékọ́lá ó ti forí jìn fayọ̀hílàhùn ilá muhammad sallallahu alayhi wa alihi wa sallam anábì isa yóò wà sẹ́rí wa padà sọ́dọ̀ àná muhammad sallallahu alayhi wa sallam dúnà anyed kúrà ọdúnrán yàhólù bẹ́ẹ̀nà huwa bẹ́ẹ̀nà ṣàfà débi wípé ànábìwa Ìsá tó bá ti sọ̀rọ̀ yìí kò ní mú àwíjàre kankan wá tí ó kọjú òun láti ṣìpẹ̀ fún ajú pé yóò sọ wípé kalọ̀bá náà dùn àmọ̀ fún mọ̀ sọ́làsọ́lá láti ṣìpẹ̀ fún wa kọ́lọ̀hàn bá àlékọ́lá kó tiẹ̀ ṣe fọ́sùlù kọ́dọ̀ kọ́lọ̀hàn bá àlékọ́lá kó tiẹ̀ dájọ́ ẹni tó bá wọná kó wọná ẹni tó bá wà lìjẹ́ náà kó wà lìjẹ́ náà fayatuna muhammadan sallallahu alayhi wa sallam fayashfa ila allahi liyuriha ala almawqif awa ba nabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi wa muhammad sallallahu alayhi wa sallam yóò wá ṣìpẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run ọba àlìkọ́lá liyuriha ala almawqif awo o sì lè sọ wípé liyuriha ala almawqif pé kí àwọn tí ń bẹ ní orí ìnàró lọ́jọ́ gbọ́dọ̀ àti àmọ́ kí wọ́n lè sinmi kí ìsinmi kó lè jẹ́ ti àwọn tí ń bẹ lórí ìnàró lọ́jọ́ náà kó lè jẹ́ wípé ìsìpẹ̀ tí ànájúwa Muhammad salasalam tí ó ṣe yìí òun náà ní ṣe kí ni o òun náà ni yóò jẹ́ fọ́sùlù khitab láàrin ìnàró wa fún ọjọ́ tó ṣe déédéé a fifty thousand years ní ìnàró ọjọ́ kan abẹ́lọ́wọ̀n ọba subhanahu wa ta'ala kọ́lọ́wọ̀n ọba àríkọ́lá kò ṣe wá ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ eléyìí òun náà ni a pè ní àṣàfáà àtúnkúbùrọ̀ ṣàfáà ilé tí ó tóbi jù ìpín ẹlẹ́ẹ̀kejì nínú ṣàfáà òun náà ni ṣàfáà tó hó fi ahli janna ayẹ̀dẹ̀kọ̀lúhà òun náà ni ṣàfáà ilé tí anábíwá muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí alimami tabrani gẹ́gẹ́ bí wọ́n ti gbà wá ibnu jarir àtọ́bárí àwọn náà gbà nínú jámì wọn kọ́lọ́mọba àníkọ́lá kí wọ́n bá yẹn ló ṣe gbà wọn fẹ́sìn bákan náà àáfàá wa àsùyótì kí ọlọ́mọba àníkọ́lá kó bá yẹn ló ṣan nínú durul manthur àwọn náà gbà wá bákan náà wọ́n sì ṣe nípa ọ̀rọ̀ yìí sí ọ̀dọ̀ Abu Ya'la bákan náà àti Ibn Munzir wọ́n ní anagba Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tí ó bá ṣe léyìí tán yóò tún wá ṣe kíni o yóò tún wá ṣìpẹ̀ fún àwọn ará àlìjánà wípé fún wọlé síbẹ̀ lẹ́ánàhùn ìdá àbàrú àṣírọ́t nítorí wípé tí wọ́n bá ṣe kíni o tí wọ́n bá gba orí afárá àṣírọ́t kọjá ọwásọ̀lú ilé ha wájàdú ha mọ̀gbàkọ̀ wọ́n rí wípé ọ̀nà tì wọ́n rí pé ọ̀nà tì fàìtìlúbùnà mọ́rẹ́ṣ fàmúláhùn wọ́n wà mọ́ wá pé ah, nígbà tá a tún wá kọjá afárá àtìrọ́tì báyìí tá a tún wá rọrùn àlùjánnà àlẹ́kùn tún wá tì àtúnrà àlùjánnà wọ̀ fàyẹ́ṣ fàhùn nàbí sọ̀lọ̀sọ́lá ìlọ́lọ́ fi fati àbúwá àbìjánà àlìyà ànágbèwà Muhammad sọ̀lọ̀sọ́lá yóò tún wá ṣe kí ni o yóò tún wá ṣìpẹ̀ lọ́sọ̀dọ̀ ọlọ́run ọba àlejò ọlá ìpẹ́kọ́ bá sílẹ̀kùn láti wọ àlùjánnà wàyíṣírò ìlàdálìkà qawluhu ta'ala wọ́n ní inú ọ̀rọ̀ tó ń júwe sí eléyìí òun náà ni ọ̀rọ̀ tó láwọn bá àlékèrè sọ pé hatta ìdájà óhá wà fúti hat àbúwá àbúhá pé títí títí títí tí wọ́n bá fi dé ẹnu ọ̀nà àlìjánà wà fúti hat àbúwá àbúhá tí lẹ̀kùn rẹ̀ ó sì wà ní ṣíṣí tó yẹ wípé ṣíṣí yẹn kì ṣe wípé wọ́n ó bá ní ṣíṣí o àwọn olùmọ̀ tafsir wọ́n ní unaka shehun mahzuf wọ́n ní nǹkan kan ti ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn tó yẹ wípé wọ́n parẹ́ ṣùgbọ́n torí wípé kí kùránì kó mọ́ bá wà wà kún bá sọ̀m kó mọ́ di pé yóò mọ̀ tóbi àmọ̀rù káàkiri ọlọ́run bá àlékọ́lá ó ṣe hásfù àwọn kẹlímọ́ọ̀tì kọ̀ọ̀kan kúrò ń bẹ̀ kí ájímù rẹ̀ kó lè mọ nísàìsì rẹ̀ kó lè mọ ní báwọn eléyìí ìmọ̀ kan ní lọ́dọ̀ àwọn onímọ̀ ulumul kùránì ọ̀bẹ́lọ́run bá àlékọ́lá kó fún wa ní ìmọ̀ àmọ̀lò wọ́n ní eléyìí wọ́n ní ìjúwa ìjúwe ló jẹ́ wípé àwọn nǹkan kan wípé yóò ṣẹlẹ̀ láàrin sísí àti wíwọ̀ ó túmọ̀ sí wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò tún gba ìpẹ́ anábìwa muhammad salasala ní àárín yẹn ṣùgbọ́n ńgbà tó dọ̀rọ̀ tó fẹ́ sọ̀rọ̀ nípa iná ó ní hàtá ìdájà ìyẹn ò ní wà kò ní nínú ìtumọ̀ rẹ̀ pé náà náà báyìí ọbẹ̀ náà ni nasalullaha salamata wal afiya ẹ̀rú sin ọlọ́run ọba nínú àwọn ìpẹ̀ ilé tí ó tún rinlẹ̀ lọ́dọ̀ anábíwá muhammad sallallahu alaihi wasallam àbíkájọ pé ìpẹ̀ ilé tó tún rinlẹ̀ ní súnnà onáàmìkínú ṣàfáàtúhú sallallahu alaihi wa sallam fi ammihi abi talib an yukhaffafa anhu al'azaba an yukhaffafa anhu an yukhaffifa anhu al'azaba onáà ni ìpẹ̀ tí anábíwá muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n ṣe fún ọ́nkù wọn Abu Talib gẹ́gẹ́ bí a ti mọ̀ yí pé ọ́nkù wọn Abu Talib wọ́n fara jìyà fẹ́sìn púpọ̀ ṣùgbọ́n wọn gbà fún dáwà ànábìwà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ilé wàhálìhí mustasnatun min qawlihi ta'ala fama tanfa'u shafa'atu shafi wọ́n ní ilé wọ́n ní istisnau ló jẹ́ nínú ọ̀rọ̀ tí ọlọ́run ọba àníkọ́lá sọ wípé fama tanfa'u shafa'atu shafi' ìrọ̀lọ́run ọba àlekẹ́ọ́lá kò sí ìpẹ́ ẹnikẹ́ni tó lè ṣe ẹni tí ò bá ti kú sórí Islam tí ò bá ti kú sórí ẹ̀sìn Islam tí ò bá ti gbà fún ànábì Muhammad sallallahu alaihi wa sallam ní òjíṣẹ́ ọlọ́run ọba tí ó gbẹ̀yìn tí òjíṣẹ́ nǹkan ò ní wá lẹ́yìn ẹ̀ mọ́ kàmọ́ sàǹfà òun ṣàfàtú ṣáfíìn kò sí ìpẹ́ kankan tó lè ṣe onítọ̀ ní àǹfààní pípẹ́ tó lè ṣùyàn láǹfààní ó dìgbà tí ẹ̀ bá gbà fún ànábì Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ọba subhanahu wa ta'ala eléyìí ó tún jẹ́ ìkan nínú àwọn ìsìsínà tó wà nínú gbólóòtọ́ ọlọ́run ọba sọ wípé yawma izin ẹ̀rí ọjọ́ tá à ń sọ yìí látàǹfà òṣàfáàtù ní ìpẹ́ kankan ò ní sáǹfààní illa man rahman àfi ẹni tí ọlọ́run ọba àlékẹ́lá bá yọ̀ǹda fún kókó ṣípẹ̀ wàrọ́dìyà lahu qawla tọ́lọ́run ọba àlékẹ́lá sì yọ́nú sí pé kó sọ̀rọ̀ eléyìí wà nínú sùràtù Tọ́há àyà ọgọ́rùn-ún ó lé mẹ́sàn-án àyẹ̀rú sàn ọlọ́run ọba àfáàní wàdálì kalima kánà lè àbí tọ́lì minusrati nabi wọ́n ní ilé kòtàlédé rí bẹ́ẹ̀ ṣùgbọ́n nítorí wípé àbú tọ́lì tó jẹ́ ọkọ̀ ànábì sọ̀lọ́sọ́lá ó ràn ànábì lọ́wọ́ ó sì dáàbò bò wàhùn alámúyá kọ́rọ́jù minan nar wọ́n nílé kò túmọ̀ sí pé yóò jáde kóònù náà o láàkín kó fífa ánìfà àtàṣọ́ wọ́n ní ṣùgbọ́n ìyá rẹ̀ yóò ṣe kíni o wọ́n bá ṣe ní fúfúyẹ́ yóò sì mọ níwọ̀n wọ̀lẹ́yà ṣùgbìlà àti fúfúyẹ́ àti mọ níwọ̀n kọ́lọ́mù bá àlekọ́lá kọ́lọ́mù ọjà wọná ká tó wọ àlìjánà birahmatihi ya arhama arrahimin ẹ̀rí àwọn àfà wọ́n sàràyí fún ayé pé inú àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ lọ́jọ́ náà òun náà ní pé bàtà ní nǹkan tí ó wà lẹ́sẹ̀ rẹ̀ ṣùgbọ́n bàtà náà subhanallah wọ́n ní wàhálẹ́ iná alan wọ́n ní bàtà méjì náà ni ó wọ̀ yugla nínú huma dìímọ̀ gùhù bàtà ni ó wọ̀ ṣùgbọ́n ọpọlọ ni ó máa sọ bí bàtà ọ̀rọ̀ máa ń sọ lórí iná wàhálì yìí ṣàfáàtò kọ́ọ̀sọ̀ wọ́n ní ilé ó jẹ́ ìpẹ́ àdáyẹnrí bí rọ̀súlì sallallahu alayhi wa sallam fún ànábì sallallahu alayhi wa sallam la ahada yashfa'u fi káfírin abadan illa nàbí sallallahu alayhi wa sallam kò sẹ́ni kankan tí ó sì pẹ̀ fún kèfèrí kan àfi ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wa ma'a dhalika lámútúgbàlì ṣàfáàtù kámìlà wọ́n ní kìí ṣe wípé wọ́n gba ìpè ní ti títán yányán torí pé tán bá gbà ní títán yányán yóò kó oòrùn náà yóò bọ̀ sínú àlìjánà ni ṣùgbọ́n ìpẹ́ yìí kì í ṣe kámílà ìpẹ́ náà kíṣọ̀ náà ni wípé kó wọ bàtà ṣùgbọ́n kọ́pọ̀rọ̀ rẹ̀ máa ṣe kí ni o kó máa sọ kùtùkùtùkùtù bígbà tí ọbẹ̀ bá ń sọ lórí iná nas'alullaha salamata wal afiya bákan náà ìpín ẹlẹ́ẹ̀kejì òun náà ni àṣàfáàtú al-amilatu lahu sallallahu alayhi wa sallam wọ́n ní òun náà ni ṣàfáà tó yẹ pé kí ni o yóò ṣiṣẹ́ fún gbogbo mùsùlùmí pátápátá wà ayé àníwá wọ́n ní ilé ìtasọ̀ iná ìpinnu anáwó awad ìpín alákọ̀ọ́kọ́ àṣàfáàtù fíìmà mìsítàhákọ̀ anáàrọ̀ aláìdìkúláhà òun náà ni ìpẹ̀ tí àrẹ́bíwá muhammad salasala tí wọ́n ṣe fún ẹni tí ó tọ́ sí iná láti wọ̀ nínú àwọn tí wọ́n ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba àlékọ́lá kan tó pàápàá bó tilẹ̀ kó mọ ànábì wa Muhammad yóò sì pẹ̀ fún wọn ẹ má jẹ́ ká gbà pé a sọ wípé àwọn tí wọ́n kú tí wọ́n lé ẹbọ lẹ́rù tí wọ́n fi ṣe kèfèrí àwọn eléyìí òun náà ni ìpẹ́ eléyìí òní yóò òní yóò sì fẹ́ fún wàhálì kọ́dí ìsàdálì làhábì kọ́lù ọ̀sùn sọ̀sọ́lá máa mi mùsùlùmí yẹ̀mútù fàyàmútù fàyàkúmù alájànà záti àrùbáyínà rọ́júlá láàyè ṣùtúnà bí láàyè ṣe án ilá ṣàfáhùn lọ́hùn fíì anábíwá Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní ọ̀rọ̀ yìí tí a sọ yìí wọ́n ní inú tó lè jẹ́rìí gbé òun ní ọ̀rọ̀ tí ànábì sọ wípé mọ́ ní mùsùlùmí kò sí mùsùlùmí kan kò sí mùsùlùmí kan hmm, yẹmúùtù tó máa jáde láyé fàyàkúmà alájànà záti àrùbà òòrùnà rọ́jùlá tó wá jáde láyé àwárí pé àwọn èèyàn tó kírun sí lára wọ́n jẹ́ fọ́ọ̀tì àwọn fọ́ọ̀tì láàyè ṣèlú kúrò náà bí láì ṣe á wọ́n ṣẹbọ pẹ̀lú ọlọ́run ilá shafa'ahumullahu fi àfi kí ọlọ́run ọba àníkọlá kó gba ìpè ànábì lórí irúfẹ́ aláìsí bẹ́ẹ̀ eléyìí orin ilẹ̀ nínú hadith àfáwà ibn abbas gẹ́gẹ́ bí imáàmù muslim gẹ́gẹ́ bí wọ́n sì gbà wá ní àkọsílẹ̀ kọ́lọ́run ọba àníkọlá kó bá ẹni sí wọn ní olùgbà nínú ilé àná òtáni a ní ìpín kejì ní abẹ́ ilé ìtì àtàlàyé òun náà ni àṣàfáàtù fi man dakhala nar an yakhruja minha òun náà ni ìpè anábìwá Muhammad salasala lórí gbogbo ẹnikẹ́ni tó bá wọ̀ náà pé kó ṣe o pé kó jáde nínú náà síbi ha alhadis wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ hadis òun ló tó alórí ilé yìí wàájúmọ́ àléhà asọ̀hábàtù àwọn sàábé òun ọlọ́run sọ́lọ́lá àlùsọ́lá ìpanupọ̀ àgbáríjọpọ̀ ìpanupọ̀ wọn ó sì ṣe o ó ń tọ́ka sí ilé ìbákan náà wọ́n ní ilé yìí ìpanupọ̀ àwọn àfẹ́ẹ̀sìn ó wà lórí ẹ̀ eléyìí òun náà ní kíni o òun náà nìkan tí tó rinlẹ̀ nínú ẹ̀sìn wa ẹ̀yẹn rúṣin ọlọ́run ba gbogbo àwọn ìpẹ́ yìí ó rinlẹ̀ pẹ̀lú ẹ̀rí ni o kì í ṣe pé nìkan jókòó sí kọ̀rọ̀ yàrá rẹ̀ ó ń ronú wípé bó tiẹ̀ kó jẹ́ mi bí ó tiẹ̀ ti rí náà nù bó tiẹ̀ ti rí nù jáde ó kàn conclude bá náà rárá o àdínú al àdínú al ẹ̀sìn wa ẹ̀sìn islam tá à ń pèpè sí ẹ̀sìn ẹ̀rí ni o ẹnìkankan ò lè jẹun yó kó kàn lanu gbàgà kó sọ nǹkan kan nínú ẹ̀sìn wa ká iná mọ̀nkàn kò sí bí ó ń tàn ṣe lè tóbi tó kò sí bí ó ń tàn bó ṣe lè kàǹkà tó ẹ̀sìn wa ẹ̀sìn ẹ̀rí ni o ìyá wa Aisha akọ́lọ́n kó bá yọnu sí i wọ́n ní anábì sallallahu alaihi wasallam sọ fún àyè pé man ahadasa fi amúrinà hàdà ẹnikẹ́ni tí ó bá mú nǹkan kan wọnú ẹ̀sìn yìí máa ń láìsàn nílùú kí àwọn nǹkan wọ̀nyí tá a wá tírèsì ẹ̀ sáré pé kíní yẹn kò kọ̀nẹ́tì mọ́ ànábì sallallahu alaihi wa sallam kò sínú nǹkan tí ànábì fún ní legal permission wípé a lè ṣe bẹ́ẹ̀ ìyàwó ẹ̀ṣà ní fọwọ́ àrọ́dù kò sí bí nǹkan náà ṣe lè tóbi tó àádà padà fún tàn ni o kò sí bẹ́ẹ̀ náà ṣe lè tó àádà padà fún tàn ni o àbẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala bimanihi wa fadlihi àkàràmì kó mọ̀ sí wa lóní bídíà bímánìhì wàfàdìlì kó mọ̀ sí wa ní ẹni tí ó mọ̀ mú tí ó sì nú ẹ̀sìn wá sínú ẹ̀sìn tí ó mọ̀ pè níjọsìn fún wa abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kó dòòlà wa kò ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀rú sin ọlọ́wọ́n ọba tó bá tún ti di ìjòkó tó ń bọ̀ á tún máa tẹ̀síwájú lórí agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹta nípa ọ̀rọ̀ àṣàfà ọ̀rọ̀ àṣàfà ọ̀rọ̀ tó kẹnu púpọ̀ ni abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala bímánìhì wàfàdìlì wàkáràmìhí wàízìhì kọ́lọ̀n kó jọ kó sànù kó jẹ́ káàrí sọ gbọ́yé kọ́lọ̀n ọba àlékọ́lá tó bá ti ń gba etí ọ̀tún wọlé ọlọ́run má jẹ́ kó gba tòsí jáde ọlọ́run sì wá ní alẹ́bínà yẹtẹ̀bìrúnà kọ́là alẹ́bínà kọ́là wà yẹtẹ̀bìrúnà àsánà kó sọ ẹrú tí yóò mọ gbọ́rọ̀ tí ó sì mọ mú ilé ètò tí ó mọ mú lò ya ìyẹn wọn ya nínú ilé tó dijọ́ mẹ́jọ pàdé lórí ètò yín ètò wa ètò alálùbáríkà ni ètò alhidaya èmi ọmọ ìyá yín abu ayman alásálí ló ń kíwa pé lìkọ́hù náà di làásálí wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.